الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الحمد لله الذي خلق الكائنات وتفضل علينا بجوده والرحمات لا يخفى عليه شيء في الأرض ولا في السماوات والصلاة والسلام على الأتمان الأكملان على خير البريات نبينا محمد وعلى آله وأصحابه أهل الخيرات إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فون الله adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba alágbára ọba tí ó dá gbogbo nǹkan ọba yìí náà lọ́ba tí ó ṣàánú wa pẹ̀lú àánú rẹ̀ náà láàfin bẹ lórí dáadáa gbogbo orí tọ́lọ́run ọba aláti fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́jì kọ́ bàjẹ́ òun àdúpẹ́ lérí pé ọlọ́run tó aláà ní ká máa bẹ láàyè wa àwọn abẹ́lọ́wọ̀n nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àwẹ̀ yìí tí a ń gbà yìí kọ́lọ́mọ́ṣẹ́ lópin àwẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́dí agbọ́ ọ̀pọ̀lọpọ̀ nílé ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run gbogbo gbogbo awọn téèyàn máa ń sorí rí ń bẹ̀ láyé àti lọ́run téèyàn kò kí kábàámà lérí ẹ̀ òun náà ni jòkó téèyàn bá ti ń gbọ́rọ̀ lọ. kò sí jòkó mi téèyàn tó jòkó tó tó àwọn ọbẹ̀ nínú àánú rẹ̀ gbogbo tá a fẹ́ gbọ́ bí ọlọ́mọsàjọ́ sanfà níbẹ̀ ni tí ń sọ àtẹni ń pọ̀ ọlẹ́ agbára nínú ọ̀rọ̀ inú ojú ọ̀nà gbogbo ìtí ò sí nínú lànà nábì nínú ẹ̀sìn tí ń bẹ láwùjọ wa ọlọ́mọ́sàdé jìnà sí wa ọlọ́nlé àwọn náà jìnà sí èyí tó lọ́n fẹ́ràn nábì ní kọ́lọ́mọ́sàdé alẹ́ máa ṣe tàbá wá ṣe tán kọ́lọ́mọ́sàdé gbà lọ́wọ́ wa mo kí àwọn bàbá wa ní central mosque ọ̀tọ̀ central mosque mo kí wọn bí a ṣe máa ń bá wọn ní ọdọọdún náà ni ọlọ́run tuntun ní ká bá wọn lọ́dún ní àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà àwọn abẹ́ ọlọ́run ọba fún yín kọlọ̀ọ̀bà aláǹkọ́bà sàlékún ẹ̀mí gúngùn kọlọ̀ọ̀bà sàlékún àláfíà ara yín kọlọ̀ọ̀bà sàlékún ìmánì yín kọlọ̀ọ̀bà sàlékún ìbádà yín kọlọ̀ọ̀bà ní sàlékún àrísìkí yín kọlọ̀ọ̀bà aláǹkọ́wà fún yín ní àti bọ̀tán tó dáa bá ti tọrọ fún bàbá imam àtọrọ fún gbogbo àwa jàmá mọ́sálásí iná àwọn àgbàlagbà àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin àti àwọn elétò tí ọlọ́run lo wọn ní sábàbí fún ìdánilẹ́kọ̀ọ́ ìkọlọmọ́sà ìgbà lẹ́sìn fún yín kọ́lọ̀kọ́sà jẹ́ ṣe pẹ́pẹ́pẹ́ gbogbo tí wá bá sẹ́ẹ̀dá jẹ́ ọlọ́mọdé adébẹ̀ ọlọ́mọdé alátìwọ̀tọ̀ dáadáa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters ẹ̀yin brothers wa ètí wọ́n ní káfí ìbánisọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni halawatu tawhid wọ́n ní sweetness of tawhid ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ìgbà ọlọ́run ọba lẹ́yọ̀kan ìsìn ọlọ́run ọba lẹ́yọ kan ìgbára tí ọlọ́run ọba ẹyọ kan wọ́n ní kí ni adùn tó wà mẹ́ àbá ní adùn òun náà ní nǹkan tí wọ́n máa ń dùn máa ní tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá rí ìdùnnú ọ̀wá sínú ayé èèyàn bẹ́ẹ̀ bá bọ́ sínú sàárè èèyàn máa bẹ́ẹ̀ pẹ̀lú ìdùnnú lóṣèlú bá ti wọ sàárè yẹn ó dìgbà táyé bá parẹ́ tọ́lọ̀ bá gbé wa dìde kéyìn tó nàró padà kọ́lọ̀ mọ́ ṣe ti wà níyà níbẹ̀ ọ́dà fi sínú sàárè wa ìgbádùn èyí tí a gbà tí tábí dìde wọ́n ní ẹ̀wà rí ìgbádùn yìí òun náà ni ọ́dà tí ìyẹn bá kú nínú sàárè ó náà lálẹ́ jánà ọ̀lọ́ wọ́n ní ìmọ̀ ọlọ́run lọ́kan ìsìn náà lọ́kan ọ̀kan wọ́n ní ìmọ̀ yìí ń ṣe okùnfà tí èèyàn fi máa rí ìdùnnú láyé torí nǹkan tó bá dùn wọ́n máa ń dùn yàn nǹkan tó bá korò wọ́n máa bá yàn jẹ wọ́n ní káàrin àwa àtọ́lọ́wọ́n bá wa Allah kọ́ dámọ́ra yín ká mà á bó ṣe yẹ ká mà ká sì máa sìn bó ṣe yẹ ká sìn ká sì máa wá máa gbé bùkátà wa lọ sọ́dọ̀ rẹ̀ bó ṣe yẹ ká gbé lọ. ka mú ní ọba àṣọ ẹyọ kan tó jẹ́ pé òun náà ni alátìlẹyìn wa wọ́n tẹ̀yìn bá wá mú ọlọ́run ọba lọ́kan tó ń sìn lọ́kan tó gbára lé e lóun nìkan tó kó bùkátà rẹ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ tó náà padà wá di ọ̀rẹ́ ọlọ́run wọ́n ní yóò ṣokùnfà ìdùnnú nínú ayé yóò tún wá ìdùnnú nínú sàárè tó èèyàn wà nínú àwọn tí wọ́n máa dùn tí wọ́n gbà wé ìwé ẹ̀rí wọn wọ́n gbà pẹ̀lú ọwọ́ ọ̀tún wọ́n wá gba àlìjánà lọ ẹ wá rí inú àlìjánà yẹ ilé ìdùnnú ni ilé ìfọkànbalẹ̀ ni pé ìbá ti wá wọ bẹ̀ kò sí pé bóyá èèyàn lo one trillion year àbí èèyàn lo hundred trillion year ní gbogbo nọ́mbà tá a máa ń kà yẹ wípé ọdún yẹn báyìí ọdún yẹn di báyìí kò sí ọdún tá a ń kà mọ́ òun tó ìbá ti wọlé wọ́n bẹ̀rẹ̀ wọn bá èmi àti ọlọ́mọsá àti àtúnà àjọ wà ní jẹ́nà gbére ìdàkejì náà nínú ọlọ́run ọba ìyá ọlọ́run ti pèsè kalẹ̀ tí ń retí àwọn ẹlẹ́bọ ń retí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ń retí àwọn tí wọ́n sí lọ́n tí wọ́n gbọ́ lọ́n tí wọ́n mọ́ lọ́n tí wọ́n this is an opportunity for us wípé àtúnwà láyé opportunity ńlá ẹ̀rí pé àwọn tá a pàdé lọ́dún tó lọ gbogbo àná kí ojú wa tún pé lọ́dún ni èyí tí ó dájú ni pé lọ́dún tí ń bọ̀ pé gbogbo àwọn tá a gbà rẹ lónìí nìkan tó ń gbà rẹ ló ti ń bọ̀ kọ́lọ̀ mọ́ wá kèmí àti ẹ̀ sínú àwọn tí ó ti kókó tó nígbà náà ẹ̀rá àwọn tí wọ́n ti lọ yẹn àwọn náà sọ pé àwọn fẹ́ lọ àsìkò tí wọ́n tó ní ọlọ́run tì wá wáyé ni ìmọ̀ tì wá kú mẹ́ ó tì wá wá sílé ayé àbáwà lásọpọ̀ abẹ́ wáyé òun ló ti wá síbẹ̀ kọ́dà ẹ̀dọ́ wá lóun fẹ́ lọ́rùn gan tọ́lọ́run bá ti ṣe tán sí ọlọ́run ó lè jábọ́ látòkè yọ́dẹ̀ tó fẹsẹ̀ méjì lélẹ̀ nǹkan kan ò ṣe ní ṣe wọn lọ fẹ́ para ẹni ó lè gbé májèlé jẹ ó lè mú pọ́ìsì ara rẹ̀ kòkó lára lẹ nǹkan kan ò ní ṣe nígbà tọ́lọ́run bá ti ṣe láti ṣe kíni láti pè padà bọ́lọ̀ bá ti wá ṣe láti pè é padà kò sẹ́ẹ̀dì kan tó lè dáyàn dùn màláìkà ò lè dá dúró ànábì ọlọ́run lè dá dúró àáfà ò lè dá dúró pásítọ̀ ò lè dá dúró dókítà ò lè dá dúró ọlọ́run bá nìkan lọ́wọ́ alágbára ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn àkíyèsí ni nítorí kí ayé wa kó lè bá dojú yín lọ ilé ayé yóò lè dùn táàrin wa tọ́lọ́wọ́ bá dáa torí gbogbo tó ń fẹ́ ọwọ́ ọlọ́run ló wà gbogbo tó ní ọlọ́run ló fún ọ tọ́bá sì gbà kọ̀sẹ̀ tó fún ọ ní mi òun ló mú ọ wáyé òun ló mú ọ kó mbẹ òun ló da ọ lọ́lá òun ló tún lè yọ̀yàn kó nọ́lá òun ló fúnyàn lówó ó tún lè sọ̀yàn lólòsì àṣẹ rẹ̀ ní ní ní kọ̀ntró gbogbo sọ́mà àtìlẹ̀ aláwọ̀tún tawhid ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa adùn tó wà ń bi kéèyàn máa mọ ọlọ́run lẹ́yọ̀ kan kéèyàn máa sin lọ́run lọ́kàn iya lazatu imaniya watumani watumani na kọlibiya yajidu alimominu alimukhlis في قلبه نتيجة أي ناتجة عن إفراد الله بالعبادة والتوكل عليه وني أدوتاوي ولدن جوين له ọdún ju gbogbo àwọn nǹkan mídíbìnì náà máa ń jẹ lọ adùn gbàgbọ́ wọn nínú ẹ̀mí láti máa fìlì rẹ̀ yóò wá fi wá lọ́kàn balẹ̀ adùn yẹn yóò jẹ́ ká débọ̀ kan balẹ̀ èyí ẹni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n ní kò sí kankan tí ó wàá ṣokùnfà adùn tó ju pé àmọ́ ọlọ́run lọ́kàn àádẹ́ ń sin ọlọ́run lọ́kàn àádẹ́ ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀yọ̀ kan ọmọ ìyá mi nǹkan mẹ́ta mọ́ kàkálẹ̀ yín ọmọ pé ọ̀kan náà ìmọ̀ nínú ọkàn pọ̀kan lọ́lọ́run ìfọ̀kànbalẹ̀ kan kéèyàn wá gbà pé ọlọ́run ọba yẹn náà ni ọba tí a gbọ́dọ̀ sìn a gbọ́dọ̀ sàn lómi ìmọ̀ ìfọ̀kànbalẹ̀ kan tó nìyẹn náà torí pé ọba ti ń sin ọlọ́run ọmọ yìí lẹ́yìn náà ká tó wá gbà pé ọba yìí náà lọ́ba tá a lè wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ìfọ̀kànbalẹ̀ kan ni kéèyàn máa wá sá kó ń bi aburú ayé àwọn àdìjànú àti àwọn ọmọ èèyàn téèyàn bá ti mọ ọlọ́run ọba ìgbàgbọ́ ọlọ́run ọba làá sádi gan ìfọ̀kànbalẹ̀ kan ni pé kò sí tí ó ṣẹlẹ̀ ẹni tí ń sàdí ṣe kí ni ó wà lókè sánmà kò sí tí ń fẹ́ ẹni tí ó fún mi ó wà lókè sánmà kò sí tí ń wá ní típa rẹ̀ ò ṣe kí ni típa rẹ̀ ò bọ́lá ọba ti fún yàn ní tí mo sọ yìí wọ́n ní yẹ́jìdò aláwọ̀tàn iman lẹ́tẹ̀tẹ̀ iman wọ́n ní ọkàn rẹ̀ ó balẹ̀ ayọ̀ rẹ̀ ó pọ̀ ayọ̀ rẹ̀ ó kún kẹ́kẹ́ yọ́mọ wa máa bẹnu ayé pẹ̀lú ìdùnnú yọ́mọ bẹnu ayé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ gbogbo àrùn tí máa ń ṣe àwọn èèyàn tí wọ́n máa fi ń gbé wọn lọ síbítù tí wọ́n máa fi ní rọpárọsẹ̀ tí wọ́n fi ní stroke tí wọ́n fi ní depression wọ́n ní gbogbo ẹ̀ pátápátá kò sí kan tọ́lọ́wọ́n fi kàn bẹ̀ ọlọ́wọ́n dàn o ní dàn ẹnìkan wọlé ayé kọ́lọ̀mọ́dà o àmọ́dáwò ti tiẹ̀ pẹ̀lú mẹ́wàá tó ń gbé káàkiri ẹnìkan tó ń bá lẹ́yọ̀ kan bẹ̀ yóò sì pokùn sọ òun sì ń gbé mẹ́wàá rẹ̀ káàkiri nínú ayé àdè nílé lójú ẹ̀ ọlọ́run fi lọ́kàn balẹ̀ ọlọ́run mú dúró nítorí pé ọgbọ́ ọlọ́run bá gbọ́ àyíwá gbọ́ ọlọ́run bá gbọ́ ẹni tí máa ń ṣe fún ìyàwó náà ní ọ̀pọ̀lọpọ̀ fìtínà àti wàhálà ọlọ́run yóò gbé lékè wàhálà yẹn àti fìtínà yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ń sọ al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní wàyíza máa ń zílẹ̀ ti súra ayyukum zadatu adihi imana ọlọ́wọ́ bá n'i tàbá ti aya Qur'an kalẹ̀ àwọn Allah kéfèrí ọlọ́wọ́ ní bẹ nínú wọn ọmọ wa aya lẹ́nu ọlọ́run fa na ámánú ọlọ́run bá ní ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ bàzà dátìhùn ìmáàna ọ̀rọ̀ tọ́lọ̀ sọ̀kalẹ̀ yẹn ọmọ alẹ́ àwọn kún ní ìmáàn wà hún yẹ́sítẹ̀bù ṣirú yóò wà lékún dùnú wọn ìmáàni wọn wà lékún tí bá ti ń lékún ìdùnnú ọmọ sí kiri ìdùnnú ọmọ pọ̀ sí tí bá ti ń dínkù bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ọmọ báyàn sọ́tù tawba Quran 9 verse 124 125 tó jẹ́ pé àbùkátà kájẹ́ ìmánì wa kọ́ máa lékún nípa ọlọ́run ní gbogbo ìgbà káwọn béèrè lọ́wọ́ àwọn afá ìdákun ẹjúwe ọlọ́run ọba aláà fún wa báwo ló ṣe rí kí làwọn àròyìn ẹ̀ kí làwọn orúkọ ẹ̀ kí làwọn iṣẹ́ ara wo ní máa ń dá kí ló promise wa dìbò bàbá sí mọ ọlọ́run ọba títóbi ọlọ́run sí bẹ́ẹ̀ náà ni ìmánì rẹ̀ máa lékún bẹ́ẹ̀ náà ni ayọ̀ rẹ̀ àti àlàáfíà inú rẹ̀ yóò máa lékún àni anas bin malik rẹ̀ ala anu àfáwà anas wọ́n lànà wa muhammad sallam wọ́n lànà bi ni salatu man kunna fihi wajada bihinna halawata iman nǹkan mẹ́ta kan bẹ tọ́ba ti wà ní ara ọmọ èèyàn tọ́mọ èèyàn bá ti gbàròyìn pẹ̀lú ẹ̀ tó máa fi ń ròyìn ọmọ èèyàn onítọ̀hún yóò máa ní sweetness of tawhid inú rẹ̀ ó máa dùn yóò ní ti gbàgbọ́ alákọ̀ọ́kọ́ àyẹ̀kúnà Allahu wa rasuluhu a ilayhi mimma siwahuma kọ́mọ èèyàn kọ́ ni pé ọlọ́run ọba àtàn nábì lòun nífẹ̀ẹ́ sí jùlọ òun wà nífẹ̀ẹ́ nìkan nínú ayé tó tó àwọn méjèèjì ìjọ tó yẹn bá ti nífẹ̀ẹ́ wa Muhammad sallallahu alaihi wa sallam ní ìgbà náà ilọ́ tẹ́sítì ìgbàgbọ́ ìmáà ìgbà náà ló ní ìgbàgbọ́ tọba ti nífẹ̀ẹ́ sí ọlọ́run tó nífẹ̀ẹ́ sí anábíwá Muhammad torí tọba ti nífẹ̀ẹ́ sáwọn méjèèjì ọmọ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ọmọ tẹ̀lé àṣẹ anábíwá Muhammad sallallahu alaihi wasallam wa an yuhibba al-mar'u la yuhibbu illa lillah wọ́n ní ẹni yìí kò ní nífẹ̀ẹ́ nìkan kò ní nífẹ̀ẹ́ nìkan kan àfi kó nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ọlọ́run tí ìbá ti nífẹ̀ẹ́ àwọn èèyàn nítorí ọlọ́run oye èèyàn ní ríbànújẹ́ èèyàn máa وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار إلا كذا إبدان لغانية wọ́n lẹ́yìn ò lè ní adùn èyí lè tí ì ní ìgbádùn ba disbelief alukuf kọ bó ṣe ń sá fún náà yẹn wọ́n ní kó má wá sá fún disbelief àìgbàgbọ́ kó má sá fún gbogbo tó bá ti jẹ́ opposite Allah subhanahu wa ta'ala Allah wal khaliq Allah ló tó dá gbogbo kan ọgbọ́dọ̀ gbà lẹ́mìí rẹ̀ bẹ́ẹ̀ pé Allah ló dá gbogbo kan kọ́ wá kórìíra tó bá ń gbọ́ pé wọ́n láwọn wọ́n lẹ́nìkan tó ń bẹ tó lè dáǹkà kọ́ gbàgbé ọlọ́wọ́ bá ọba ọba aláàlọ́ba tí ó ń fún ọ lárìsìkì òun ń fún ọ ní provisions kọ́ wá kórìíra nínú ẹ̀mí pé kíníkan táwọn yẹn bá ní ó tún lè fún yàn lárìsìkì ọgbọ́dọ̀ kórìíra rẹ̀ tó ọba kórìíra rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ò sí kí ni kò sí pé kọ́ tí ń darí gbogbo àlámàrí rẹ̀ tẹ́nìkan bá ní kíní ní darí ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́wọ̀n mọ̀ sí kó kórìíra nǹkan yẹn gẹ́gẹ́ bó ṣe kọ wọ̀ náà ọlọ́run bá Allah subhanahu sọ́nà ayé ó ní ẹni tó bá kẹ́yìn sí ìbílí tọ́gùt àti gbogbo táwọn èèyàn máa ń sìn tó yàtọ̀ sí ọlọ́run ẹni bá kẹ́yìn sí ipe òsàlú òun ò ní bá yín débẹ̀ òun ò sì ní bá yín sọdún ẹ̀ òun ò sì ní bá yín dáwó tẹ́ẹ̀fì sọdún òun ò sì ní ẹ ìkankan tó jẹ́ bùkátà àwọn tóun fi gbé lọ sọ́dọ̀ èṣù òun ní bá yín délé ológun òun ní so nǹkan mọ́ra òun ní so nǹkan mọ́dì òun ní so márùn òun ní rìn mọ́lẹ̀ òun ní lódò mọ́ ewé nǹkan kan òun ní wẹgbẹ́ ayé òun ní wẹgbẹ́ àjẹ́ òun ní sẹgbẹ́ awo ọkẹyìn sùn gbogbo àwọn tàbí sọ yìí sìn ọ̀dẹ̀ ìsúná wà ẹni bá ń sàdúrà lọ́wà lọ́dọ̀ ọlọ́run ní tí wọ́n wá lọ́dẹ̀ ìsún yẹn ọ̀dọ̀ ọ̀dọ̀ àmì ọmọ tàn wọ́n yí pé máa pẹ́ ẹ máa bọ̀ wá bí ẹ wá dọ́gbọ́n sí ẹ wá náà ìdílé tó orò òdílé ọlọ́run kọ́ dalẹ̀ ta ló da orò òdílé lẹ̀ ṣètọ́ ṣètọ́ gbogbo ojú bọ̀ pátá tó wà láyé àṣetáni ló dalẹ̀ gbogbo dáwọn èèyàn tí wọ́n ń bọ tó wà nù ayé ayé àṣetáni ló tì wọ́n síbẹ̀ ọlọ́run gbogbo ẹni wá ti kẹ̀yìn sí tọ́gùtù kan gbọ́ tí ó gba àṣetáni bọ̀ bákọ̀dé stamsa kabila oríwàtò ló ti kọ́ ọ̀la ń fi sọ́ọ̀mọ́lá ọlọ́run bá ní ó ti di okùn fọkànbalẹ̀ ó ti dì í mú láǹfẹ̀ sọ́mọ láha okùn tí kò kí jámọ̀ yàn lọ́wọ́ tí yóò fi pàdé ọlọ́run níjọ tó bá ti ní islam níjọ náà ló ti ní sàdáàmù àti islam wọ sàdáàmù islam òun náà ní ìfọkànbalẹ̀ ẹni bá ti ní islam ọkàn rẹ̀ máa balẹ̀ ẹni tí ó bá ti ní islam ọkàn rẹ̀ ò ní balẹ̀ ọlọ́ni sànúlẹ̀ kèfé kulubi lè dín káfàrò bí máa aṣọ́lá kubilá ọlọ́run máa dẹ́rù bà wọn bàbá tí wọ́n ní kọ́ máa pẹ́ t'oba ní àlàmísì tó bá gbẹ̀yìn oṣù ọwọ́ alábùjá níjọ́ àlárọ́bà tó gbẹ̀yìn oṣù ó ti gbàgbé pé òun pẹ́ ẹyẹlé ní àárọ̀ àlàmísì nínú òtẹ́ tó wà bínú mítìn tó wà sára rẹ̀ ó balẹ̀ ara rẹ̀ níbalẹ̀ ó ti mọ̀ pé nǹkan ti èso ti mú òun nù nígbà tó tó bá jẹ́ ní sàdúrà ní ọyẹ gbogbo tó bá ti dé ọkàn tẹ́wọ́ ló fi jẹ́ pé ẹni tí ń bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń ṣe islam òun lọ́kàn rẹ̀ máa ń balẹ̀ èèyàn wá lè ṣe islam kó tó máa tẹ̀sìn míì ó lè máa wá mọ́sálásí kó tó máa lọ ṣọ́ọ̀ṣì ọyọ̀ kan lọ́kọ̀ọ́ ó lè máa ṣàdúà lóru nínú yàrá ẹ̀ kó fi àbíkọ́ ọmọ lọ tàràwì nínú ramadan nínú mọ́sálásí lóru kó tó wá máa lọ sóòrù a kì í pàápọ̀ ó lè máa ká kùrìsì kó tó máa síngbẹ́rẹ́ nípa pé kí ọwọ́ ayé kọ́ ó lè máa kala ọ̀la wàlá kọ́ta ilá ìbílá kọ́là kó jẹ́ ọ̀tà ẹ̀hẹ́n kó tó máa o ọ̀sẹ̀ tajà ìyáka náà àbúdù rẹ re yanjú wọ́n ìyáka náà sàáyìn rẹ ọgbọ́dọ̀ yanjú ìyáka náà àbúdù ni pé ìwọ ọlọ́wọ́ nìkan ṣoṣo náà máa sìn ìtumọ̀ ní pé à ní rí mi lẹ́yìn masalasi torí masalasi nìkan wọ́n ti sin àlá kí a bá débẹ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu subhana rabbiyal azim subhana rabbiyal a'la fún mímọ́ fún ọlọ́run ọba ọba tí ò lálébù la tí ò ní ọmọ tí ò ní gbákejì tí ò ní ẹnìkan tí ń ràn lọ́wọ́ ìtumọ̀ subhana ìtumọ̀ subhana wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ pé kí ìtumọ̀ subhana ọ̀sán àwọn wí subhana rabbika rabbil kò sí àbùkù lára rẹ kò sẹ́nìkan tó jọ kò sẹ́nìkan tó dàbí rẹ kò sẹ́nìkan tó lè ṣe tó ń ṣe ilé àwọn ìtàbárùkú nìyẹn àwọn òfin kalẹ̀ ń kọ́ subhana rabbi al'ala subhana subhana da izzati amma yasifun ọlọ́run ni èmi ọlọ́run ọba mọ mọ́kù bí ìròyìn burúkú tí fi ń ti sọ́dọ̀ èmi ọlọ́run ipò èmi nígbàkejì èmi lọ́mọ èmi ní ẹnìkan tí àwọn ọmọ lọ lè bá láta manata eh, àti hubal ọ̀sá àwọn òsà tí wọ́n ń sin maka ni kánábì tó dé ọlọ́mọba aláàrẹ sọ fún wọn pé ìrà nábì sọ fún wọn pé kúlì yá ayú ẹ̀ káfírún mo pè ẹ̀yin kẹfẹ̀rí ò la àbúdú máa ta àbúdú èmi ò ní bá yín sin tẹ́ǹsì ẹwọ́n táwọn wí jàmá nítawọn wí ni ìyá kan àbúdú wọ́n ní kálámà agbọ́dọ̀ rí alẹ́ ìjọsìn kankan wọn ọ̀rọ̀ ìgbọ́ wọn ṣèjọsìn ní ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe àti gbọ́dọ̀ bọ́ lọ́dọ̀ àwọn ní ṣọ́ọ̀ṣì ó sì gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n bọ màálù àwọn tí wọ́n bọ ọrin àwọn lógun àwọn tí wọ́n bọ ọ̀ṣun tó bá ti fẹ́ ní ayọ̀ nínú sẹ̀mí ẹ̀ tó fẹ́ ní fọkànbalẹ̀ tó fẹ́ gbádùn yọra kó níbi òrìṣà ìyáka na àbúdù ni ẹ wọ ìyáka na sàyìn kọ́ yín bàbá wa ìyá wa òun náà ni pé ìwọ Ọlọ́run nìkan ṣoṣo láàmà wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ tá a bá ní sọ̀rọ̀ tẹ́yìn bá ti kírun tán jàmáà tó sin lọ́ntán kí tàfẹ́ yanjú òun náà ni ọ̀rọ̀ ṣẹ̀mí wa ọ̀rọ̀ bùkátà wa bí yóò ṣe dáa fún wa bá sì jẹun rọrùn tá máa mu ní rọrùn tá sọ̀rọ̀ òní gbómọ́ wa lá tá kọ́lé rọrùn tá máa gbómọ́tò rọrùn tá máa rọmọtọ́ tá máa rí àti àwọn òbí tá rí fún wọn lóúnjẹ tá tọ́jú ọmọ ìyáka nasta'in ìrànlọ́wọ́ lókùnrin ẹ̀ àwa ti sin lọ́hùn ìyáka ní abúdú Eh, ọlọ́run tọ́lọ̀ ń bè lọ́wọ́ nìyẹn kí làwọn ń bè lọ́wọ́ ọlọ́run wọ̀nyáká nàìjíríà ọ àti sìn ọ́ ràn wá lọ nítorí pé ọ̀sọ́gbọ́n tá a fẹ́ dá sí ọba ti jáde mọ́sálásí àbọ̀ sálámà àrùn tán lásùbà bùkátà ló ṣe kíní bùkátà ló kù bó ló ti bẹ́gbẹ́ pé bó ni ìwọ náà ti ta bó ni ìwọ náà ti rí bá ti ṣe bó ló ti ga láyé bó ni ìwọ náà ti rí nǹkan rí gbé ṣe bó ló ayé òsè ní nira fún ọ bó ni ipá ọ̀tá òsè ní nǹkan ọ̀ bóò lójú burúkú sí ní wò bóò ni àwọn alásàtì ò sí ní sàǹkan sí ọ bóò ló sí ní tẹ nǹkan mọ́lẹ̀ àmọ́ ń jáde à ń lọjà à ń lọ káàkiri à ń tẹ nǹkan mọ́lẹ̀ aláàní ń sànù wa ta ló lè ràn wá lọ́wọ́ ta ló lè ràn wá lọ́wọ́ jẹ́ mọ́ kí náà wá wá lọlé lóògùn ìrànlọ́wọ́ náà làwà lọ́wọ́ ẹni bá ti wọ lọlé lóògùn ó ti wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ṣe ìtàn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọkàn yẹn ò lè balẹ̀ ọkàn yẹn kò lè balẹ̀ ó dìgbà tí ìyá kan náà abúdó wa tọ́ba sand tó ta dó déédéé tí ọlọ́run nìkan láàmà sí ìtàn pé níta òyìn nìyẹn ìmọ̀lọ́run lọ́kan nìyẹn ìsìn lọ́run lọ́kan tá a bá bá wọn ṣẹ̀sìn míì lẹ́yìn Islam nígbà náà lọ́kàn rẹ̀ ó tó balẹ̀ ọlọ́sọ́ọ̀sì òdebẹ̀ wọ́n wà náwọ́ sọ wípé àwọn kan ní wọ́n rí ògo rẹ̀ mọ́ igi àràbà nílùú yín ẹ̀sẹ̀ kan wá wọ mọ́tò kan máa lọ bẹ̀ kọ́ ìdààmú nì wọ́n ní ẹnìkan ń bẹ́ mẹ́ àwọn ti dáwọ́ tẹ̀ àwọn àwọn ni wọ́n dáwọ́ tẹ̀ kọ̀sọ̀ àwọn tí wọ́n dáwọ́ tẹ̀ ọ̀dà ó sì ní confusion èèyàn púpọ̀ kan ní bẹ́ẹ̀ nú ayé rẹ àwọn tó wá wọn nú fámílì ẹ èèyàn mẹ́rin lọ́fẹ́ máa accuse èèyàn mẹ́rin lọ́fẹ́ máa òpin sí ọ́ ọlọ́dọ̀ bàbá aláwo ń sọ fún ọ yìí pé ẹ̀hìn àwọn nǹkan ogun ìdílé ni àwọn mẹ́rin lọ́fẹ́ máa lọ́fẹ́ máa sọ nínú fámílì nínú ìdílé yìí àwọn ìyá mi ó lè ní rest of mind ó dìgbà tó bá ní good relationship láàrin wa sí Allah ọba adẹ́dà rẹ̀ ọba adẹ́dà rẹ̀ nìkan lọ́ba tó lè gbà ọ́ nígbà sọ̀rọ̀ ó nìkan ló lè là ọ́ nínú fìtínà ó nìkan ló lè mú ọ bọ́ lọ́wọ́ ta òun ló lè fi ṣe àti ẹni tá a fi tiẹ̀ yìí tó fi dàdàgbàrà kò sàgbàrà lọ ayé àfikẹ́yìn sọmọlọ kò sẹ́nìkan tó lè gbà ń lọ ayé àfikọ́ ń pè yàn ga kò sẹ́ni kan tó lè já ọbọ́ oyé tọ́lọ̀wọ̀n bá ṣetán láti já ọbọ́ ayé bàbá wa èyí ya wa ìgbàgbọ́ yìí ọ pàtàkì púpọ̀ ọ nọlifáyì ọ̀kan nínú ìgbàgbọ́ ọ wà establish kejì onágbè ní láìláha eh, láìláha ọ̀rọ̀ méjì lọ́wọ́ mẹ́ láìláha ìlàlá eh, ọ nọlifáyì kan ọ establish kejì láìláha làmà abúdàbí hakin ìlàlá kò sẹ́ni tẹ́mi ọmọ sìn tó sì lẹ́tọ́ sí kí n sìn lẹ́yìn wọn ọlọ́run kò sí ọkọ̀ nọlifá yẹn tọ́ba dín nílẹ̀ àyílá ó ti gbá gbogbo òsàdílé yín dànù àti tó wà ní ìlú àtàjọbọ àtàdábọ ó ti gbá gbogbo ẹ̀ dànù ha ó ti gbá gbogbo tí ń jẹ́ ìṣẹ̀ṣe àti gbogbo àwọn ájò oògùn burúkú táwọn èèyàn fi ń sáyé ó ti gbá dànù ọwá ní ìlàlá àfi ọlọ́run ọba nìkan tí máa sùn lẹ́yìn náà òun ní máa kó bùkátà mi lọ́lẹ̀ ibà àti wà wà nínú Islam ó wá Iyakana Abudu iyyaka na'budu nìkan ya máa wọ iyyaka nasta'in koran àmọ́ ìtọ́ sọ kó lè kọ́ dá ba lójú wọ́n lọ́wọ́ bá wọn wà nínú dààmú nínú wa iyyaka nasta'in iyyaka Abudu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka wallah ọlọ́run ó ti mọ̀ pé wọn nìkan ní ń wá àrànṣe wá sí ọ̀dọ̀ rẹ̀ èmi ò gbára lé nǹkan kan o àwọn ẹgbẹ́ mi lọ lólógún ìbá wọn lọ ilé adá wọn sí ọ̀dọ̀ àwọn fóònù jálàbí ẹlẹ́bọ èmi ò bá wọn débẹ̀ òtọ́lá fún mi lónìí kò yàtọ̀ sábìjà kò yàtọ̀ sí àwọn oníṣẹ̀ṣe gbogbo táwọn oníṣẹ̀ṣe tí wọ́n fi ń sagbára lọ́wọ́ ń lé tiẹ̀ náà àwọn èèyàn tọ́jú ìwà bá fà kí wọ́n wá ń pè kòkò yóò ìgbín yóò agèsí mẹ́rìndínlógún adìẹ yóò ẹgẹ̀ sọ́nà méje ẹ máa jẹ kan ní òhò ẹ máa jẹ kan gbogbo àwọn nǹkan yẹn pàǹtí ni kí ni mo pè jama pàǹtí ni ẹ̀mí rẹ̀ gan ò ní balẹ̀ ìwé nìkan tí wọ́n ní kọ́ jẹ́ onídìí ọkàn màálù tán láìpẹ́ wọ́n ní gbogbo tí ń fẹ́ wọ́n ní kò lè rí àbí tó bá jẹ́ ọkàn màálù ọkàn màálù tọ́wọ́ ara wa tóbi jagbára rẹ̀ lọ wọ́n jẹ jẹ jẹ jẹ oye ilé ayé wọ́n padà wá sùn màálù gan fúnra rẹ̀ tó jẹ́ odidi màálù sóde sí tọ́ wá sóde dáàbò bò wọ́n ni wọ́n sọ ọ̀bẹ sí lọ́rùn lòún gbọ̀rún lọ nígbà tó didi màálù lè protect rẹ báwo ni ẹni tí ò lè protect ara rẹ̀ báwo ló ṣe wá protect rẹ̀ ẹ̀yin bàbá wa yìí yá wa ẹja ọkàn kúrò lára creation ẹ darí ọkàn sọ́dọ̀ creator ìgbà náà ló ti ó tó ní halawatan iman anábì sallallahu alaihi wasallam anábì ní zaqa ta'am al-iman anábì ní èyí máa ní taste èyí máa ní sweetness ọyẹ ìdùnnú ọkàn ọyẹ man radiya billahi rabba gbogbo ẹni tó bá yẹ lè mú ọlọ́run lọ́kàn tọ́dẹ̀ wà enough pé ó tóun ọlọ́run tóun tọ́dẹ̀ yọnu sí bẹ́ẹ̀ ọ̀yìn kìí sí pé wọ́n máa wá máa ń ṣe òṣà bí wọ́n máa ń ṣe ájò ọ̀nà máa gbé ẹyin owó nígbàgbọ́ ń bẹ̀ wà máa ó lè ràn wọ́n lọ́wọ́ irọ́ o wọ́n máa bínú sí yọ́ máa bí ọ́nà tó wá lẹ́nìkan tí ń fọ́kọ pé kí ló ń fi fọ́kọ nìkan dúdú kí ló fẹ́ dà ó ní torí ọ̀tá ó bá bí ẹ ló nígbà náà lọ́sẹ̀ dọ̀ yẹn lọ ní ṣe ọ̀dẹ̀ máa bínú sí àwọn tí wọ́n ṣe làwọn bá fi ní definition Islam ó dà ní pé al-Islam huwa al-istislam lillahi bi tawhid ìjọ ń gbé ní islam náà ní pé kíyàn ojú wọ́jú sọ́lẹ̀ fún ọlọ́run ọba aláàkó nìkan náà lọ́ba tá a sáàdì ọba tá a sìn wọ̀lẹ̀ ń kéyà láwù bẹ̀ tán á kíyàn lè máa tẹ̀lé àṣẹ ọlọ́run wọ̀lùbárà àtùmìnà ṣíríkì ọ̀hálì kíyàn rẹ̀ yọwọ́ yọsẹ̀ kúrò níbi ẹbọ àtàwọn tí wọ́n ń ṣe ẹbọ áàlì làwọn tí wọ́n òní bá wọn sọ̀rẹ́ àyò òní mọ́ ọlọ́rẹ̀ alájà oní ogun tájà alájì oní àrìmọ́lẹ̀ ẹ̀rí gbogbo àwọn nǹkan yìí nǹkan wọn àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí àwọn tí wa a ní Allahu Akbar tá a bá ń kírun ọyẹ tá a bá ti fẹ́ sàdúà ọyẹ a ní la hawla wala quwwata illa billah la hawla ní pé kò sí tó máa yí padà wala quwwata kò lè ṣe agbára tó lè fi yí padà illa billah pẹ̀lú agbára ọlọ́run sọrí tọ́lọ́run bá ti tọ́ bá ti bọ́ lẹ́yìn ọlọ́run ìmọ̀ wàrà lọ́wọ́ lọ́sọ́dọ̀ nǹkan lẹ́yìn ọlọ́run o ti bọ́ n'inu nínú ìṣòro 95% 5 tó o náà ni àwọn ìṣòro àrílékọ́ afẹ́ kọ́lé afẹ́ ramọ́tò eh, afẹ́ kí eh, àwọn èèyàn wọ́n wá gbogbo àwọn nǹkan táwọn wálé ayé yẹn bọ́bá ti ní tawhid ó ti ní gbogbo ẹ̀ èyí tó ń wáyé aláwọ̀ padà fún ọ léyìí tó bá wù ń bẹ̀ torí gbọ́ mi béèrè ọlọ́run sì mọ̀ pé táyé bá tẹ̀ lọ́wọ́ yóò padà lórí ibú ọlọ́run wa ní fún bó ṣe béèrè yóò wá fún níwọ̀nba tí ó lè mọ́lé jì táyé rẹ̀ òfin níbàjẹ́ kò sí àdúrà tí mùsùlùmí ṣe dé ìgbà àlìyẹ̀kẹ́ ńlá nílì ìdánilójú ọlọ́run bá aláwọ̀ sọ fún wa wípé àákọ̀ ẹ̀yìn sí kan àákọ̀ ojú sí kan ni o àákọ̀ ẹ̀yìn sí kan àákọ̀ ojú sí kan èwo lákẹ̀yìn sí ìbìlí sùn àtàwọn ojú ọ̀nà rẹ̀ èwo lákọ̀ ojú sí jama Allah Eyi baba wa ẹ̀yin ìyá wa anabi wa muhammad sallallahu anabi ni zaakota amali iman anabi ni ọmọ tọ́ adùn gbàgbọ́ wò ọmọ fili dùnú Ma radiya billahi Rọba gbogbo ẹni tó bá mọ ọlọ́run ọba ọba nìkan ipe òun ni gbogbo nǹkan wà nítọ́kọ́ fún náà ní ṣẹlẹ̀ sí ọ ní òun náà ni Allah subhanahu wa ta'ala yamhu Allahu ma yasha wa yuthbitu wa indahu ummul kitab ibi kádàrá wa kò sẹ́nìkan tó lè débẹ̀ màláìka ọlọ́run ò débẹ̀ àwọn ànábì ò débẹ̀ àwọn àfá ò débẹ̀ kátó wá páyé kátó wá pàjẹ́ kátó wá kóso kátó wá pé bọ́dà rẹ tó ní lo kádàrá rẹ ẹ̀dá bọ́dà ń bẹ ń bí kádàrá ń bẹ ní òkè sámà kejì ńlọ́fẹ́ wà lọ́bẹ̀ nígbà anábíwá muhammadu sallam tó lọ sí òkè sánmà keje tọ́lẹ̀lẹ̀ gbàrún wa anábí ò débi kádàrá wa anábí ní law kuntu a'lamu al-ghayba anábí ní tọ́ba dégbé mi muhammadu sallallahu alaihi wa sallam tọ́lọ̀ ń fẹ́ràn jù yìí kásìpé mo bá ma tọ́ ma ṣẹlẹ̀ ni láti tàkítàrí tó mílẹ̀ lọ́kàyè oore ni wàá ma ṣẹlẹ̀ sí nínú ayé wọ́n máa ma sàníyà sú aburú kan ọba ànábì ní aburú kan ò ní ṣẹlẹ̀ sí agbègbè náà bá ń ban sí ọ̀pá mọ́ níta ànábì ọmọ àfáwọ́ lọ́mọ ló ṣe jẹ́ pé gbogbo ẹni tí bá ń wọṣẹ́ àtẹni tí ń lọ lè bá wọn níbi wọ́n ti ń wọṣẹ́ kò lè sí sickness nínú ìsẹ̀mí ẹ̀ kò lè gbádùn ayé ẹ̀ mọ́lẹ́nìkan tọ́jú pé láìpẹ́ àwọn àtìyàwó rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wàhálà wọ́n bẹ̀rẹ̀ fìtínà ọlọ́mọ alọ́ náà ni ò lẹ́yìn ọmọ méje àwọn ọmọ dàgbà kí ló ṣẹlẹ̀ ó nígbà yí mọ̀ lọ nígbà tí gbà wáyé ṣé ìyàwó rẹ̀ lọ́wọ́ yí gbà ó ní òun ti lọ lè wọṣẹ́ ẹ nígbà táwọn sẹ̀ fẹ́ra wọn ń sọ̀rọ̀ forty years ago how many years mo gbé jàmọ́ 40 years ago ó ní bàbá kan ti sọ fún òun pé tó bá padà yá ìyàwó tó fẹ́ fẹ́ yìí padà máa bọ̀ wọ́n wá ní kọ́ra ní solúsàn báyìí ọlọ́run wá kọ́lẹ̀ náà ni gbogbo àwọn ọmọ bàbá tí táwọn ọmọ ti dàgbà tí wọ́n kọ́ ọlẹ̀ kí ni wọ́n fẹ́ ṣẹlẹ̀ sí bàbá ìyà ìyà ìyà tó nípa wọ́n wá sọ fún pé mo ní ọ̀dà alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọ̀rá mọ́tò kìíní ọ̀rá mọ́tò kejì ọ̀rá mọ́tò kẹta ọkọ́lé ìyàwó rẹ̀ tó ní ó fi agbára yẹn ó fi sọ́dọ̀ lò sí kí ló dé tí ò fi agbára yẹn dá ọdún tó fi ra mọ́tò tó fi kọ́lé tó fi rí tó fi ṣubú tó ṣe láyé nígbà wà dọ́wọ́ alẹ́ tí oyé àjẹbọ́dé ọwọ́ ń sì sọ́dọ̀ ìyàwó ẹ̀ ẹ dákun ẹni tí wọ́n fẹ́ da family ẹ̀ wọ́n fẹ́ destroy life for àwọn family ẹ̀ oyé látara iṣẹ́ tó lẹ léwò ní forty years ago ẹni bá wo tiẹ̀ lọ́dún tó lọ ń kọjá wọn. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹja kú nínú ṣẹ̀ṣẹ̀ ẹja bọ́ sínú flambo. bàbá ní bùkátà kan tó lágbára nínú ọkàn rẹ̀ tí wọ́n ní kò ṣe tó bá máa tọ́ fẹ́ ṣe gbé rákà méjì nàró lápẹ́ ní istikhara rákà méjì òpátíà àti súrà tó bá rọ̀ lọ́rùn tó bá ti wá sálámà wá tẹ́wọ́ wọ́n lọ́wọ́ bá nǹkan di méjì lójú mi ìmọ̀ yìí tí mo fẹ́ ṣe àwọn kan ní kí n máa tarin àwọn kan ní kí n máa tẹ̀kù èwo ní kí n máa ta ní méjèèjì ọlọ́ yìí sì fẹ́ sọ́ọ̀tì ọwọ́ àtọ́wọ́ ti wá ṣàdúrà yẹn tán wọ́n bá tiẹ̀ lọ tó bá pé irin ẹbẹ́ ló da ìfẹ́ irin yẹn ní ọ̀wá ṣẹlọ́kàn tó bá jẹ́ pé epo ló da epo yẹn ní ọ̀wá ṣẹlọ́kàn orí físà lọ́nà méjì wọ́n fọ́ ní físà ní Amẹ́ríkà wọ́n ní Canada ọ̀dọ́ ti di méjì owó ló sì kókó àbí kí ló kókó jẹ̀mọ́ ẹ̀hẹ̀ tó wá dé pé kò sówó lamẹ́ríkà kí lọ́wọ́ wá lọ ẹ̀hẹ̀ ibi tí owó bá wà náà ní pàtàkì ọ̀wọ́n ń dá ẹ̀ owó sọ̀rọ̀ kà méjì èyí tó bá ti wá sọ́kàn rẹ̀ Canada ni o àbí Amẹ́ríkà ni èyí tó lọ́yìn ọ̀kan náà èyí ò ní fẹ́rí kalẹ̀ fún Ọlọ́run pé kọ́lọ́run kọ́ gáìdì òun kọ́lọ́run tó wá darí ẹ̀wọ̀ gbogbo ọba aláàánú ni àwọn tí wọ́n fẹ́rí balẹ̀ fún gan ń gáìdì wọn kátó wá pé ọ̀tọ̀ fẹ́rí kalẹ̀ pé kọ́ gáìdì ọ̀rọ̀ sígbà tó súnmọ́ lọ́wọ́ bá tó tógbà tó fẹ́rí kalẹ̀ sí ọlọ́ anábì fi ní akọrọ̀ mọ́ ìyàkùn láàbùdó ìlàwọ̀ sáàjì anábì gbà tẹ súnmọ́ lọ́wọ́ bá jùgbà tẹ fẹ́rí kalẹ̀ ẹ ti bèèrè tẹ bá ṣe bọ́lọ̀ ń sin kọ́lọ̀ tọ́lọ̀ ń lọ́ wáyé náà ló ti kíní ló mú wáyé ẹni tó bá lóun fẹ́ kọ́lọ̀ yẹn tó bẹ̀rẹ̀ sí bóra kí náà padà dà ẹ padà dìdà kúdà èèyàn tí ọlọ́run dá ọ̀lára ọwá lóun fẹ́ fún àyà òun fẹ́ fún ẹ̀yìn kí ni wọ́n padà máa ń dà wọ́n padà máa ń di ìdàkúdà ọkọ rẹ̀ travel ọjáde ńlẹ̀ mílọ ní àlọ́kọ gbogbo tí ọkọ máa ń ṣe fún ìyàn tó bí ma fi ń gbádùn lọ́wà léwọ̀n ọwà ní torí pé ìyàwó torí pé ó ní nídìí bẹ́ẹ̀ òun náà fẹ́ lọ lè ṣe sọ́jírì lọ́gbà gbéra ìlọ̀dà àwọn alábẹ́ àwọn bá ń yọ ọ̀rá tó wà ní ara wọ́n lẹ̀ mọ́ra wọn wọ́n lẹ̀ mọ́ra wọn ó kúkú ṣe lóòótọ́ ọkọ dé ọkọ wò pé kí ni lè àgbà kò tọ́kọ́ kàn ní pé kí ni tó mi lè ẹsẹ̀ ń ro ara ń ta oògùn oríṣiríṣi ìgbà tí ó fi padà wá lọ sí hospital wọn ló ti develop cancer bẹ́ẹ̀ bá tẹ̀sí ní kánsà èyàn ti gba lẹ́tà kú tọ́lọ́n bá lo agbára rẹ̀ lérí yẹn lèyàn fi ní jáde láyé ìgbà tí ọ̀gbá kádà láti sìn kí náà padà gbà tí wọ́n náà bá ti ní òní ìtọ́lọ̀ ń ṣe fún ọ̀fẹ́ tẹnìkan lọ fẹ́ ṣe kí ni ìlọ́fẹ́ kó bàjẹ́ nítorí pé wọ́n nílò ẹ̀ ò lè gbádùn ní ọkàn ọ̀dọ́ ń sọ ní ìrọ̀lẹ́ yìí ọ̀rọ̀ bá ṣe ní tranquility bá ṣe ní fọkànbalẹ̀ ara tí máa fún yàn ní fọkànbalẹ̀ òun náà ní kéèyàn gbà pé rọ̀dí ìtúbi láhí rọ̀bà àní mo gbà fún ọlọ́run wọ́n dẹ̀ gbà lérí gbogbo ìdájọ́ rẹ̀ ní orí mi ọlọ́run wọ́n fẹ́ lómi lòó láàárọ̀ nítorí ìdí tó pàtàkì ẹlòmí yóò sọ dọ̀sán ẹlòmí yóò wà lẹ́lọ́ lọ́wọ́ sẹ́kìnì lọ́wọ́ fi jẹ̀sì èyí tó pàtàkì nínú ayé rẹ̀ òun náà ni pé máa ronú bóò ló ṣe pàdé ọlọ́run dáadáa torí ìtọ́ pàtàkì ni pé báwo ló ṣe fẹ́ kú àṣẹ mùsùlùmí wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní gbogbo tó wà wù kẹ́ dà kẹ́ra kẹ́ ní ẹ̀sàrí pé kú sínú islam ọlọ́run bá aláàkọ́mọ̀jà kú sínú ẹ̀sìn mi o ọlágbára ọlọ́run bá wa wọ́n ní ìgbàgbọ́ yí máa ń fúnyàn ní ìdùnnú bí oúnjẹ sí máa ń fúnyàn ní ìdùnnú wọ́n bá gbé oúnjẹ tí ọ̀fẹ́ síwájú ẹ̀ inú rọ ọmọ ṣekí ni inú rọ ọmọ dùn wọ́n ti fẹ́ sínú yín sìn ẹlòmíì tí ń ronú pé tóun fẹ́ jẹ ń báyìí olómọ̀padà jẹ́ ojú méjìlá nínú márùn-ún ti yín tó pè bí àkálẹ̀ àmọ́ inú rọ́ọ̀mà dùn pé nǹkan báyìí mo fẹ́ jẹ wọ́n ní tó bá ti rẹ̀ èèyàn sóúnjẹ yẹn máa ń dùn tí ẹ bá ti oúnjẹ mọ́ wọn ní à òdùn lẹ́nu ẹ̀ ẹ bá wá kínní gbogbo oúnjẹ tọ́da yẹn yóò pè kalẹ̀ kò ní jẹ wọ́n ní tó bá ọkàn tó bá ti ọkàn ọkàn lóun ní sábàbí ìdùnnú fáwọn èèyàn nínú ayé bẹ́ẹ̀ bá ní inú yàn nídùn kí ni wọ́n máa ń fa àárẹ̀ ọkàn òun náà ní ẹbọ káàrin wà tọ́lọ́wọ́n ọba kó ti dàrú ọlọ́run ò ní fi ọlọ́kàn balẹ̀ ọlọ́run yọ ìdùnnú kó nà ọlọ́run sọ àyà kan ó ní owó lẹ́dì anzala sakinata fi qulubil mu'minin ọlọ́run ní òun fúnra àwọn lòun máa ń fi ìfọ̀kànbalẹ̀ sí ọkàn àwọn tó bá gbà yẹ̀sùdádù ìmànà ma imani ọlọ́run bá ní látara ìfọkànbalẹ̀ yẹn ìmánì wọn máa lékún ẹni bá ti gbàgbọ́ nu ọlọ́run tó dẹ̀kùnmọ́ títóbi ọlọ́run ọba ìmánì rẹ̀ máa lékún nítorí pé ìdùnnú wọn ní ààlè rí àfi kí ọkàn wa ní kó ṣe kí ni kó ní gbàgbọ́ àwọn àrùn ọkàn lóye depression àrùn ọkàn kò sí fámásì kan fi ń bà ògùn rẹ̀ ìmọ̀ báyẹ̀ nìkan máa fámásì kan ládùúgbò yìí pé wọ́n ní wọ́n ra oògùn depression kò sí muhadihat lọ́wọ́ musakinat àwọn oògùn tí wọ́n fún ọ tó fi sùn tó bá sì ti sùn tó bá ti jí ó tún gbé problem yìí ó tún bẹ̀rẹ̀ ẹkún yẹn padà ó tún bẹ̀rẹ̀ ìrònú rẹ̀ padà kí èèyàn mọ̀ lórun sùn èèyàn pharmacy ni wọ́n ti ń tògùn rẹ̀ kí èèyàn ó jí kó tẹ̀ mọ́ orun ó sì mọ́ kùn mọ́ Eh, tó òyìn kẹ́mísì òní wọ́n ti ń tògùn ẹ̀ káyọ̀ máa já hospital òní wọ́n ti ń tìrìtẹ̀ tẹ́bá sì wà àwùjọ wa lẹ́nìí ẹ̀rọ àwọn èèyàn wọ́n kàn pa náà ní pípípípí lérí àwọn kankan tí ò ní ìtumọ̀ àwọn èèyàn wọ́n rọ lápá rọ lẹ́sẹ̀ ní gbogbo gbà lérí àwọn ọ̀rọ̀ tí ò sí kíní lérí àwọn kan tí ò ní ìtumọ̀ àwọn èèyàn wọ depression yóò jò ní jàlábí alẹ́wọ̀ pé ah àbúrò aláàjì gidi níbọ̀ ni àbí àbọ́mọ́ wọn àwọn lòun náà ni wọ́n ní wọ́n ronú ni ẹlẹ́mìí wọ jàlùbábà àbí ìjáàbò ìjáàbò ti sọ ṣòkòtò sáàṣẹ lẹ́mìí máa ń lé látara ronú aṣọ tí ó ti tóbi jẹ́ lómi lọ kò sí ìtẹ́ ilé fífọ kan balẹ̀ síbẹ̀ lẹ́yìn kẹ́ ẹgbọ́ ọlọ́run gbọ́ kẹ́ẹ̀dẹ̀ máa sin ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ máa tẹ̀ láti ọlọ́run nǹkan nǹkan mìíràn sì máa wà náà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ nìkan má wà náà lọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn ọlọ́run kọ́ de má tẹ̀lé àṣẹ rẹ̀ má tẹ̀lé àṣẹ míì tẹ́lómi ń fa tó yapa àṣẹ ọlọ́run tó bá ti ní mẹ́rẹ̀ẹ̀rin ó ní tranquility ọkàn rẹ̀ ó balẹ̀ pain relief ní kálukú rà káàkiri kí ni ṣe yín gan ẹlòmíì ní millions ẹlòmíì ní billions nínú àkáǹtì ẹ̀ ó dẹ̀ tó ń pokùnso ẹ̀ṣẹ̀ kí ló fẹ́ kò torí pé kò ní fáàmà lè máa ìtòrò tó yíkò kò sọ yẹ ẹ̀yìn tó bá ní ìmáàni ni yóò fi ìmáàni yóò fi tákù challenge yẹ ìmáàni yóò fi tákù challenge tó sì jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa náà alákọ̀ọ́kọ́ òun náà ní ká máa sìn ọmọ jẹ́ aládùá tọ́ba ti dẹ̀kọ́ àdúrà báyìí ọkàn rẹ̀ sọ̀kọ́ balẹ̀ ọ̀sàlọ́ ọ̀la òsì kúra báyìí gbogbo ìṣòro tó ní ọkàn rẹ̀ kọ́ balẹ̀ náà ọ̀kan náà bàbá wa láìpẹ́ náà wọn ṣẹ́ẹ̀kọ́ wa wọ́n wà nínú mọ́ṣíìdì wọ́n bá wọn yẹn sọ̀rọ̀ lọ́wọ́ arákùnrin kan wọ́n ń bọ̀ láti inú ilé ń sáré bọ̀ láti ilé olóhùn fẹ́ rí àfa òun àwọn èrò kí rojú ọ̀dá bó ṣe wọ mọ́sálásí àwọn àdá àwọn èèyàn lọ́wọ́ wọn ní jòkólẹ̀ jòkóńbẹ̀ yẹn náà lọ́ba gbé kọ̀ra nàpé nígbà wọn gbé wọn ní kọjọ kò kọ́mọ̀ bá wà lásán lọ́ba gbé kọ̀ra lọ́ba ṣe kọ̀ra lọ́ba rẹ̀ ṣe kọ̀ra péjì alákọ̀ọ́kọ́ péjì ẹlẹ́kejì péjì ẹlẹ́kẹta nígbà bàbá wa dá àwọn èèyàn bá bọ̀ oyé ó ìṣòro nínú ọkàn ló sì wà àmọ́gbà mọ́ ka kùránì dánsì nǹkan yẹn ti kú lọ́kàn ọlọ́ ti kú lọ́kàn fẹ́lẹ̀ kan sàdọ́wà fún kọ́lọ́mọ́dé òun tó rúrú ẹ̀ ma ọkàn wọ́n lọ́nà zílò mínà lùkọ̀rání ma wọ ṣèfà ọlọ́wọ́n bá ní ìwòsàn lùkọ̀rání kẹrì àwọn ọmọ ilé ni wọ́n wá ń kàwé wọn ka kùrán wọ́n ń kàwé wọn kéwú ewu lání o tọmọ yẹn bá lówó tọlọ́lá tọkàn rẹ̀ ọba dá yọ padà sàbámà ìwọ́n náà padà sàbámà lérí ẹ̀

pé wà jẹ̀mí ẹ̀lọ́ba sí kíní ọ̀wọ́lọ́ba yóò pé alákùnrin yìí kí ló ṣe wọ́n mọ̀ sí láyà kí ló gbójúlé wọ́n ní a'udhu billahi minash shaitani a'udhu billahi minash shaitani rajim nígbà tí ó da iná lu àlìjánu ni ọmọ sálọ ni a'udhu billahi minash shaitani ọ̀n lọ àjànú sọ fún ọ pé ẹgbẹ́ ẹ̀ ti sìn kan báyìí wọ́n ti ra kan báyìí wọ́n wá tí wọ́n wà nínú ayé owó tí ń nẹ̀ kan báyìí òsì kó sómi ó ní a'udhu bi kalimati llahi taama fi a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa bó ṣe wúyẹn ọmọ sálọ a'udhu billahi lọ́rẹ́ sọ bó ṣe gamadi òun náà ló ní tẹ́lẹ̀ òun náà ní darí gbogbo àwọn ológun àti ogun tó wà lọ́wọ́ wọn Ìbílísì ní darí wọn gbìyànjú kọ́ orí pé ọ̀bẹ̀rù kankan lọ́nà wà látàkà fún òun wọ̀kà fún ni ọlọ́ni ẹ má bẹ̀rù wọn èmi ní ẹsẹ̀ kíni èmi ní ẹbẹ̀rù

ọ̀dọ̀ ń kọ̀ torí pé alágbára kan bẹ tó ń fẹ́ yìí ó náà ní Allah ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yẹ̀ tawakkal alayhi ẹni tó bá ní tàwí ìdá ń sọ yìí yọ máa gbára lé Ọlọ́run nìkan a nínú nǹkan kan tó fi kọ́ nulẹ̀ ẹ̀ wọ́n tó bá fi kan kọ́ àníyàn náà ni pé yọ sọ yóò máa protect rẹ̀ bàbá kú òkú ní mùsùlùmí o ọlọ́run bá ní wá tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run ní ẹgbára lé alàyè tí kò ní kú tálà alàyè tí kò ní kú alàyè làwa alàyè lòun náà àmọ́ ó ní ẹni tí ò ní kú ní alàyè méjèèjì àbá àtàǹsẹ̀ níwá yàrí ẹ̀hìn alàyè lòun náà náà ń bẹ ọ wá ní ẹni tí ò ní kú ẹni kẹgbára lé gbogbo tó sì dání ọ̀padà kú tálà ọlọ́run rí fáṣí yẹn yín lè fà ṣọ́ra rẹ̀ ipé òun ní kẹ́ gbára lé mọ́tara yín ẹni tó gbára lé ìjọkan lọ́gbọ̀ fún òun náà jáde láyé èṣù gan fún rẹ̀ ó padà kú jọkan àwọn àjànú wọn kú nú ayé àwọn bàbá aláwo tí yẹn pé ẹwà ti dọ́dọ̀ wọn kò sí tí ó ṣe wá ọkàn débẹ̀ wọn ah, látọ̀sẹ̀ mẹ́ta bàbá ti wàjà bàbá ti kú <laughs> ẹni tó gbára lé tó níbi bẹ́ẹ̀ nínú àwọn adágbè ní tawhid òun náà ni pé wọ̀ṣtàínù bihi wahda èèyàn máa wánà lọ pẹ̀lú ọlọ́ nìkan wọ̀ṣtẹ̀gífù tí wàhálà bá dé èèyàn máa kéré istigasa istigasa ni kí àdúrà náà lòun náà àmọ́ ìyàtọ̀ tó wà láàbí dùá ní pé dùá èèyàn máa farabalẹ̀ ṣe sóun àmọ́ istigasa nígbà tí wàhálà òkìkí bá ṣe ọkàn lọ lérí eré gbogbo bá lè wà ń bẹ̀ istigasa ànípẹ̀ nídùwà ìṣẹ̀lẹ̀ dáadáa lápẹ̀ òun ni pé ìgbàlá ọlọ́run ní ìṣẹ̀bí ètò rọ́bọ́kùn ọlọ́run bá ní ìrántí ni ìrìn ànábì àtàwọn sàábé nígbà tí ọlọ́run bá yín fẹ́ kí gbà nígbà mẹ́lọ sọ́dọ̀ rẹ̀ pásítàjá àbàdàkùn ọmọ dání lóhun jọ ẹ̀gbẹ́ àdúrà náà ni bọ̀tù nígbà yẹn àwọn ọ̀tá pọ̀ ju àwọn sàábé lọ ẹ̀rú ń bá wọn sàábé àtànábì ánìmọ̀ mọ̀mí dúkùn bí alẹ́ fún mi màláìka ti mọ̀rìdìfín ọlọ́run bá ní èmi mo fún yín ní ẹgbẹ̀rún màláìka níjọ yẹn àwọn ni wọ́n ràn yín lọ́wọ́ lérí bátùrì lérí ogun yìí tẹ́ẹ̀fì tẹ́ẹ̀fì wí ni wọn torí pé jọ ìtawà ti pa nẹ́bí tán pa àwọn sàábé wọ́n ti pa islam àwọn oníbà islam yà àwọn oníbà níjọ́ ìyẹn ọlọ́run ni ẹ̀rá tí tẹ ké gbàǹjarì wà bí mi ọlọ́run ọmọ dákú rẹ̀ gbaná nínú ilé ìsìtì gáásà ni ẹ̀ ọkàn jí ọkọ ọ̀fọ́ gba aláyà aláàjì ẹ̀ àbú dádì kí lọ́sàn-án ṣe báyìí ìsìtì gáásà ni ẹ̀ ẹ̀ ń pẹ́ mọ́ lọ́wọ́ mi sí gaza nìyẹn ọlọ́mọdé a máa iná ọkàn sọ nínú ilé èyí lọ́nà tí mọ́sòkòtò nígbà yẹn bùkátà sí alágbára kan tí ó sọ pé iná ẹ̀ ọya kú ọya ọmọ yẹn ọya jí padà lójú oorun adélẹ́ni tó kú tí ọlọ́run sì jí padà ànábìyẹsọ alẹ́ sọ́lá tó ó ní ìwà òyìnbó ta bí ìrìn wọ́n máa jí òkú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run tó jí òkú oyé pẹ̀lú agbára rẹ̀ ni ọlọ́run wa lè mú ọ kúrò nínú kómà tó wà bàbá ti dákẹ́ láti bí oṣù mẹ́ta oṣù mẹ́rin ẹlòmí yọkàn wà lọ́sibítù yọkàn dákẹ́ síbẹ̀ yọtẹ̀ máa mí oṣù mẹ́fà oṣù márùn ọlọ́dún kan wà gbogbo ẹbí ó ti ná gbogbo tí wọ́n ní kálukú ti dọ̀lọ́sì ọlọ́mọdé ara rẹ̀ gbogbo àti ọba ti di pé o bùkátà ọlọ́run ọba nígbà tí nǹkan lè wọ́n ní kò ní yá ayò yá kọjúmú bẹ̀rẹ̀ àmàtíká aspect tó wí náà nìyẹn kọ́lákọ̀pọ̀ yá ayò yá kọjúmú bẹ̀rẹ̀ àmàtíká aspect wọ́n bá láàyè tí ò fara ti kankan a gbàmí o làmí o pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ti làyàn ọlọ́run gbà yàn ọlọ́run bá ní kúlí nà ti ọlọ́run bá nìrẹ́ inna salati ìbádà mi a máa rùkú ká máa fẹ́rí kalẹ̀ wa nusuki àbí ká máa pẹ́ra wa mahyaya àti gbogbo ṣẹ̀mí mi gbogbo sì máa sinú ayé wa mamati àti ikú mi lillahi rabbil alamin ọlọ́run ni mo fún ní gbogbo ẹ̀ kò sẹ́nìkan tó ní máa bẹ kò sẹ́nìkan tó ní pa mí ìgbàgbọ́ tó gbèlé wájú ọlọ́run ẹ̀mí rẹ̀ wá balẹ̀ sẹ́nìkan wà lọ́wọ́ ẹ̀ pa ọ́ wà ní ìyí tọ́lọ́ bá ṣe bá lillahi rabbil alamin ọlọ́run nìkan ló ní la sharika lah kò sẹ́nìkan tó tún lè tẹ́rí sí tọ́lọ̀ ń ṣe yẹn ẹ̀tọ́ yẹ kò sẹ́nìkan tààtún lè fún lẹ́yìn ọlọ́run wa bidhalika umirtu wa ana awwalul muslimin alábìnrin eléyìí tán pàmílà sẹ́niyàn o èmi sì ní àkọ́kọ́ mùsùlùmí ìjọ yìí kì í sẹ́ àkọ́kọ́ mùsùlùmí lérílẹ̀ torí pé ipò ànábì ọlọ́run tó ti lọ mùsùlùmí làwọn náà àbí ìtumọ̀ ni pé ó máa fa ayé rẹ̀ lẹ̀ fún ọlọ́run a lè fi ikú rẹ̀ lẹ̀ fún ọlọ́run ẹ̀hẹ̀ yọ́ lè máa sin ọlọ́run bá nìkan gbogbo ètò sẹ̀mí rẹ̀ yọ́ máa kó síwájú ọlọ́run la sharika lah ibi tá lọ nìyẹn láì ní tún gbé lọ sọ́dọ̀ ẹlòmíì nígbà náà ló ní sweetness of tawhid ọkàn rẹ̀ balẹ̀ ọlọ́run bá ní alladhina amanu ọlọ́run gbogbo àwọn tí wọ́n ní iman walam yalbisu imanahum bi dhulm àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ tí wọ́n da ìlú ti imani wọn pẹ̀lú òdòlù pẹ̀lú ẹbọ ọlọ́wọ́n bá ní wọn ọ̀dà ìlú tí ń máa ní wọn kọ̀ ọ̀dà ìlú tẹ̀ ṣàpé èlé ní máa ní lẹ́rìn kankan lápèjú mi sì èmi gbàgbọ́ pé bàbá wa ń di ọjà rẹ̀ tó bá ń ṣe la hawla wala quwwata illa billah èmi gbàgbọ́ pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n bá ọlọ́wọ́n ta èyí tó bá wù tó bá wù kọ́ ta ọlọ́wọ́n yọ̀bọ̀ ta yọ̀dẹ̀ sọ́dọ̀ lọ́la ìyẹn dá èmi lójú púpọ̀ ọlọ́run yóò máa di kí ọrọ̀ àrísìkí ọmọ pọ̀ ìyẹn dá ìmí lójú Suratul Baqara chapter two tẹ́yìn ọlọ́run máa fún ní blessing of Allah ọmọ máa forí wá káàkiri ìyẹn dá ìmí lójú tọ́ nípa ọ̀là nìyẹn ó wá dá àwọn ẹlòmíín náà lójú wípé bí èèyàn bá jáde jẹ owó èèyàn máa lówó ọdẹ lómi lójú pé tóyìn bá wọ ọṣẹ ọyẹ ajé ọlọ́run wá ní alẹ́dínà àmọ̀nù àwọn tí wọ́n ní imán lọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn alẹ́dínà àmọ̀ wọ́n lẹ́mú yẹn bísù imán àwọn bẹ̀dùl àwọn tí wọ́n mixi imán wọn pẹ̀lú gbàgbọ́ míì kì í ṣe pé bí ṣe ń ka láwùlà ní tó ṣe kíní ẹ̀hìn ní tó ń wẹṣẹ́ ọlọ́run bá ní àlú mọ́ra wọn wọn ò lo méjì ọ̀kan ni wọ́n lò wọn ò lo dúdú àti funfun ọlọ́run ni wò wọ́n náà ṣe ìgbìyànjú jákìní ilẹ̀ jákìní ìlànà kọ wá wo bọ́kàn rẹ̀ ó ṣe rí àwọn tí wọ́n ní àwọn náà ń sayé wọ́n ní thousands wọ́n ní millions wọ́n ní billions aláwọn tó ní billions of dollars tó wọ́n ti sógun owó wọn ò débi wọ́n ti ń jẹ gan rí mọ́tàn rẹ̀ ìtọ́lọ́ bá fẹ́ fún ọlọ́run fún àwọn tí wọ́n lú papọ̀ yìí ọlọ́run láwọn ọlọ́kan wọ́n balẹ̀ bóòlù yẹn ṣe máa lú ọ̀rọ̀ pọ̀ tó wá dára pé a fẹ́ sá sí ibi tí aburú òfin ṣe wá ojú wà ifo àì ọdẹ máa ń lapa pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tọ́lọ̀ bá fẹ́ àtàtí wà yìí máa mú yàn àbí àwọn mẹ́ṣáàrì gáàsìkì ìdáwà kọ̀wọ́ àwọn mẹ́ṣáàrì náfà sáàtì nílẹ̀ ọkọ̀ ọlọ́run ní ẹṣá di mí níbi aburú àwọn tí wọ́n fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dé <laughs> sọ ni pé kúl àwọn tó bẹ̀rọ̀ sí sọ pé yín máa wá sọ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run lè mọ̀ bí ṣe sọ̀rọ̀ èmi ò ní ṣe kí ni èmi ò ní fi nǹkan mi ṣe sọ tí bá ti wá fọlọ́run ṣe sọ ìyẹn wà bọ́ kò bí aburú òru aburú àwọn ológun aburú àwọn ẹlẹ́gàn aburú àwọn alásàsì ẹni tó wọ́n ka kùrìsì yìí lágbèjúwe ń ka kùrìsì ó ti mú ọ̀nà tó mọ́ bẹ́ẹ̀ máa ka ayátàlẹ̀ kùrìsì yìí pàtó nìka lẹ́yìn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó wà náà sí àwọn olùdókẹ́lì bá ti láì tá a máa gbogbo olú tó dé tó bá mẹ́ta tó fi kó lórí aburú kan oníṣẹ́ àwọn tó fi kálí máa ti la ìtàmà mí ṣàlẹ̀ nígbà mo ti bọ́ lẹ́nu mọ́tò lọ́sàn yìí sí nírọ̀lẹ́ yìí mo ti kà á ládùúgbò yìí gbogbo ọ̀rọ̀ aburú máa hàngì tẹ́mi fi padà sílé tèmi pẹ̀lú ìjọba ọ̀nà tọba lọ lúkan àbí lùyìn ni ọ̀nà lókè ni àbọ̀ lọ ibìnrin àbọ̀ tráfù iṣẹ́ ló gbé ọ lọ ọba ti wọ̀ lúkan sọ pé a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa tó bá ti wú mẹ́ta ànábì ní fọkàn ìbàlẹ̀ gbogbo gbogbo àwọn aláburú àwọn alágbára nílò òkùnkùn wọ́n dọ̀lẹ̀ wọ́n máa wù ọ báyìí wọ́n rànjú rànjú ojú òde lè kíní ojú òde lágbàmọ́ torí pé ìwọ ti sádi o ti sásọ́dọ̀ ẹni tí ó tóbi jà wọn lọ ẹ̀hìn kí ló dé tọwọ́ ń fi aláàlẹ́ tọwọ́ lóde bá ṣe tọwọ́ tẹwọ́ jẹnu ẹ̀hìn ẹni tí wọ́n lo méjèèjì papọ̀ ẹ̀hìn àwọn ló mix ẹ̀ wọ́n ká kùrìsíyù ó tún sí gbẹ́rẹ́ ọkàn rẹ̀ ò lè balẹ̀ ẹlẹ́mìsì gbẹ́lẹ́ láti wájú dé ọrùn lẹ́yìn kò tí dúró yóò tán wá máa ń lọ sí ẹ̀yìn títí ó fi dé kòkò ìbàjẹ́ ọ̀tá àrẹ tó ń gan tó gan bá sọ kò lè àbí <laughs> ẹni tó yẹ sá fún gan pé kájá ayé gan tó bá pàdé gan kò ibi ọ̀gá rí <laughs> fi Yorùbá táàfọ́ sọ pé ilé ní bíbà rí pé àwọn àṣàdúwà tí ó sógùn ọwọ́lọ́mọ̀ tá bá pa ọ́ mọ́lọ̀ lè jíra nígbà àfáàsọ yìí kí ló tó wá kùnrin ayé mọ́ kí ló tó kùnrin ayé mọ́ òjíṣẹ́ àwọn ànábì Ọlọ́run ni àwọn ànábì Ọlọ́run dẹ̀ kò sí nǹkan fi rán wọn tó ju la ilaha illallah ọlọ́run bá ní ya'uduna birijali minal jinn tó bá fẹ́ wá protection wọ́n máa lọ lé sásọ̀dọ̀ àwọn àgbà àlìjẹ̀nú wazaduhum rahaqa ọlọ́run bá ní àwọn àlìjẹ̀nú ẹ̀ padà lé wọn kún ní ìpayà ni ẹ̀mí wọn torí ẹ̀ balẹ̀ ó dìgbà tó bá sásọ̀dọ̀ Allah nìkan lọ́kàn ló tó balẹ̀ million wá wọn bí ọdá torí wọn ti ìwọ́lọ̀ lè wà wọn bẹ́ẹ̀ wọ́n bá ní kọ́ talé wọn bá talé ẹ wọ́n wọ́n dẹ́rù ni wọ́n ní wọ́ tọ́wọ́ bá ti sí táwọn àgbàgbà ní kò sí oyé two thousand twenty seven kò ní bá wọn <laughs> ẹ dákun ní ọba ní má ní sọ́dọ̀ ọ̀dọ̀ orí wọn sẹ́ni kan fi máa halẹ̀ mọ́wọ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ tí ò sì mọ̀ mọ́ ògùn ó dìgbà náà ọ̀lẹ́ ilẹ̀ dá ọlọ́run ọlọ́run nìkan lálágbára bandage lèyí ó tó máa sàdúrà tọ́lọ́ ọmọ sí kíní tọ́lọ́ ọmọ gbàdúrà yẹn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala níjẹ́ oyé wa nínú al-Qur'an al-Karim ipe gbogbo ẹni tó bá ti gbàgbọ́ kọ́kọ́ máa pè wọ́n kọ́ wọn máa dáhùn ni ọlọ́wọ́n ní ujibu da'wata da'i idha da'a lọ́wọ́n bá ní èyí máa dáhùn tó ti pè mí falyastajibu li waliyu'minu bi ẹ̀wọ̀ condition falyastajibu li waliyu'minu bi ọlọ́ni máa dáhùn promise ọlọ́run bá kò gbé fèlè àmọ́ ẹ̀yin náà gbọ́rọ̀ ẹkùn bí ẹ̀ṣẹ̀ ọ̀pá àyàn òun sì sì náà òun gbowó èlé òun gba owó tẹ́tẹ́ ẹ̀hẹ́n òun sì sì náà ọ̀wá sàdúrà sàdúrà ọ̀làdọ́ gbà ayé náà lè ṣe ìjábà ọlọ́run ní ẹ̀yin náà dáhùn ẹ má tààrà ọ̀bẹ̀ṣẹ́ ẹkú omi tí mo ní bọ́kọ̀ rẹ̀ wá tó sọ̀rọ̀ wọn náà sọ tẹ́ni òfin ọ̀nà òfin respect wọ́n kàn ti dọ́kọ̀ òun kàn ti dìyàwó wọn lọ ọwọ́ lọ sàdúrà ẹ̀ ń ta tẹ́tẹ́ gbogbo ẹ̀ ń gbowó nàbó ó lè sàdúrà ṣe fẹ́ gbà ọlọ́ni màá dáhùn bọ̀dẹ̀ yín náà ẹ̀ mọ́sẹ̀ mi ẹ kú omi àwọn nǹkan tí ọ̀dà yẹn wọ̀lẹ̀ yóò mìíràn bì lẹ́yìn náà ó pàtàkì jùlọ ẹ̀rí ẹ jì í faith ìmánìyàn ṣe kí ni kọ́ wà lọ́dọ̀ ẹlòmíì àfọ̀dọ̀ òun nìkan wọ̀lẹ̀ yóò mìíràn bì í ẹ má gbà kankan gbọ́ lẹ́yìn Allah lẹ́yìn la ilaha illa ọlọ́run tẹ bá ti lè mú kọ̀díṣàn méjì yẹn ṣe ujibu da'wata da ẹ bá ti ní yá Allah yìí ni ẹrú mi kìlọ̀ fẹ́ àdúrà ń gbà o àwa là ń fa ọ̀pọ̀lọpọ̀ tí àdúrà fi tètè ẹ olólédè yìí jẹ̀mọ́ à ń sàdúrà gánfà ayé bàbá wa ìyá wa nínú àwọn nǹkan tí ọlọ́run fún yàn tí ó máa jẹ́ ìdùnnú ní ọkàn tí ìbá ti nígbàgbọ́ ó ní àtàhárù mílẹ̀ dàdá ló lè gẹ́gẹ́ ìlà èèyàn bọ́ kó omi kọ́ máa wá tẹ̀rí ara ẹ̀ ba fún àwọn tí wọn tó tó bá ti jẹ́ nítorí ọlọ́ ológun ká ó lè jẹ́ bàbá ológun bàbá ológun wọn pe o bàbá débẹ̀ ọ wà rí pé kò ju àkọ́bí rẹ lọ ọkọ̀ kan jòkó lẹ̀ ọmọ yíká ọ̀tún ọmọ yíká òsì yóò tún wá fọwọ́ lé ọ lérí yóò máa gba ọ lérí yóò máa fọwọ́ ra báyìí ó ti yín yóò náà yẹ lọ́bẹ̀ yẹn wọ́n lọ gírígì àyà tó wá bí wọ́n ti jàbùjàbù láàkùwà wọ́n ní bẹ́yẹn bá ti gbára lé ọlọ́run ọba tó nígbàgbọ́ ní tàwé ni wọ́n ní yọ́ bọ́ kó nù kẹ́nìkan máa ṣe kíni kọ́ máa ọ̀pẹ́rẹ́sẹ̀ ẹ́ àfáà kan wá sọ fún ọ pé aṣọ tó dáa jù náà aṣọ rẹ ní kó mú wá kọ́ ọwá débẹ̀ ọwá ni pé kò ju àwọn ọmọ ọdìlé rẹ kò kọ̀dá tó ṣe ẹni tí bọ̀ sọ́kẹ́tì àwọn yẹ ọlọ́run kan ọdẹ yẹ ìyá rẹ̀ wọ́n ní tọ́ba ti ní tàwíìdì lọ́yẹ ọ̀bọ̀ kò nínú káwọn èèyàn máa fẹ́ẹ́sẹ̀ ọlọ́run nìkan lọ́mọ tẹríba fún òun ni mọ tẹríba fáwọn ẹ̀dá ọlọ́run lẹ́yìn náà tádàwọ̀ bá dé ṣẹ́rádàwọ̀ yẹ ẹ̀yin bàbá wa yín yá wa níbi à ń lọ galadé yẹn kò sẹ́ni kankan nu ayé táwa yìí tí ò ní pọ́blẹ́mù ẹnìkan tí ò ní problem òun náà lẹ́nu tó dá ayé òun ló sì dá problem mo dání mọ́jẹ́ nìkan tàn ọ́ mọ́jẹ́ nìkan ba tiẹ̀ jẹ́ you don't have problem this year ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀ tí ò bá ní problem fún rẹ̀ ó dé kò ní máa pariwo bí ṣe pariwo yẹn this year is a year of salvation you don't have any problem ìrọ́ nípa o ọlọ́run làkọ́dé kọlákùnrin ìnsáná fi kábàdì ọlọ́run ni a dá omi èèyàn sínú wàhálà ọ̀yá wọ́n ni wọ́n jùlọ sínú odò wàhálà ọwá ní omi ọgbọ́dọ̀ kan lásán ẹlòmí ojú ẹ ti fọ́ problem tiẹ̀ nìyẹn ẹlòmí etí ẹ ti di problem tiẹ̀ nìyẹn ẹlòmí ti bẹ nínú àárẹ̀ láti ibi forty years ọ̀dẹ̀ kóònù yàrá ọ̀wá ni máa dúpẹ́ tiẹ̀ òní máa dúpẹ́ ẹlòmí ń fà bí ejò ẹ bá ń pàdé wọn alọ̀lú kálá ìgbẹ́ yìí ẹlọ́nà ọ̀yọ́ mẹ́ẹ̀ adẹ̀rí odidi ọkùnrin wọ́n ló ti wọ forty years ọdẹ̀ fasọ díẹ̀ bò dí báyìí ọdẹ̀ kó àwọn àwọn àkísà wọn lálẹ́nu pure water ọdẹ̀ ń tò wọ́n ló ti já wẹ̀rẹ̀ samari lẹ́yìn pé samari lélẹ̀ wọ́n ní bó ṣe wà yẹn wọ́n bí pẹ̀lú wèrè yẹn àwọn aráàlú yẹn ni wọ́n sọ fẹ́ pé máa bó ṣe wà forty years ti dín bàrán ti Eh, ojú ọmọ yóò ti tì jáde tẹ̀lé nígbà míì ojú yóò jáde wọ́n ti sinú padà ìgbàdá wọn béèrè operation ní India gbogbo dáa wíyọ̀ tí jòsù méjì lọ wọ́n ní ká lè wá 40 million wá 40 million náà ah, ẹ̀dá ìgbàdí gbogbo fábílì fi dáyẹ̀ tán sí wàhálà ò ti dé ma dúpẹ́ o ma dúpẹ́ o ma dúpẹ́ ojúmọ́ ní kọ́ ma ní alhamdulillah táwọn ẹ̀ máa ní kí lọ́n dúpẹ́ lélérí sọ pé òun dúpẹ́ lélérí pọ̀ wà láyé wà láyé ee o sì wà lálàáfíà ara ọlọ́mọ fàárẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n ní tí àdánwò bá dé olùgbàgbọ́ òdodo tó bá ní tawhid wọ́n ní yóò lè yóò ní absorber ee yóò ní absorber tí ó fi tó fi ṣẹ́kìnrin jẹ́ wọ́n tó fi gbà sára Yakub ànábì Yakub tó bí ànábì Yusuf bó ṣe ní mánà tó kí lọ́fọ́ lójú ìbànújẹ́ tí nǹkan ibi méjì ó bá ṣẹlẹ̀ síyàn èèyàn ti jẹ́najẹ́na èyí lè sùn pẹ̀lú billions tí ó sì jí lálẹ́ ní kankan lọ tí ó transfer gbogbo ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó tó dago márùn arọ tí ó máa sọ fáwọn ìpẹ́lẹ́ kan yami lóhùn pé ìyàwó òun lọ́kàn kan develop fọ́ọ̀tì lóru ìjà <laughs> máa dúpẹ́ o tọ́wọ́ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́pẹ́ nìkan ní sí ọ́ kò lè àyùsí ìbáná sọ pé ìtọ́ bá wà yìí kò sàdédé bá wà ìlàmà kàtàbálà òlànà ìtọ́lọ̀ ń kọ sínú destiny tèmi ìtọ́nà kọ sínú àkọọ́lẹ̀ mi lọ́sẹ̀lẹ̀ ó wà màúlánà ọba dáadáa lọ́lọ́hùn ọlọ́run ọba tá a fẹ̀yìntì àwọn ọba ní gbogbo àwọn tẹ́ máa ń gbára lé nǹkan kan ká má gbára lé nǹkan kan èwo òun nìkan gbára lé wọ́n ní ó ti délẹ̀ oníbọ̀lọ̀ ti fẹ́ ìmánì ni ó tí ọba sí ìmánì ọbàrà jẹ́ ọmọ yílẹ̀ ọmọ yílẹ̀ ẹlòmíì ọmọ rẹ̀ lọ́rẹ̀ àìní ìmánì ó sì padà rẹ̀ òun náà ẹlòmí ọkọ rẹ̀ lọ́rẹ̀ àyíní mani ó sì padà rẹ̀ òun náà ẹlòmí ìyàwó ẹ̀ lọ́rẹ̀ àyíní mani òun náà padà bí ẹni tí wọ́n gbé káàdì torí pé ìtọ́lọ̀ ń kọ pé ọ̀sẹ̀lẹ̀ ìjọba ṣẹlẹ̀ àwọn tó bá ti ṣẹlẹ̀ ìmọ̀wá dákẹ́ ọlọ́run náà ká dákẹ́ náà oníkámọ́ ṣe kíni oníkámọ́ pè wọ́n ọlọ́run tí wàhálà bá dé ẹ pè mí ọlọ́run wọlé àánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ́sà wa fún wa ní mánìí gbogbo àti sòrò bá dé èyí tí wọ́n ń bẹ nínú sẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ́sà bá wa mú kó wala aláhùlá wala quwwata illa billah níparí ọ̀rọ̀ mi òun náà ni pé tí yìnbá ní iman ìjọsìn ọmọ yáyàn lára láti ṣe torí ìlàbá ti kú gbogbo akọ́lé mọ́tò mílíọ̀nsì yẹn òwúlò máa o ẹ̀sìn nìkan ló kù tá a bá lọ́rùn ṣẹ̀wá rẹ̀sìn yẹn ó ti péyàn bá ní mání ìyẹn má pèrò kò ní dìde <laughs> àǹfààní tí mání òṣèlú ọba tètè ń kírun ọkàn rẹ̀ ọmọ balẹ̀ ààwẹ̀ tá ó kórìíra ìbàjẹ́ àti ẹ̀ṣẹ̀ àwọn táwọn ẹwà ṣe ni ẹ láàlàkùn tàtàkù lẹ́yìn náà bọ́dì wà yíga oye bá a ṣe fi bí banú yẹ àwẹ̀ fọ system wa wọ́n jẹ́ káwà more healthy tó wá ní bọ́kà bá ṣe àwẹ̀ Ramadan ni ọlọ́run lọ́mọ gbà ọ̀pọ̀lọpọ̀ ilé máa lulẹ̀ pẹ̀lú sùmọ́kànlá jẹun fi oṣù kan fi plus <laughs> Eh, digestive system tó wà nínú wa yìí ẹ rí i pé ńlọ ńlọ ńlọ ń jẹ ní ọlọ àgbàdo ní ọlọ ráìsì ní ọlọ gbogbo nǹkan tá à ń jẹ ẹni mìíràn tó jẹ gbúgbúrú pẹ̀lú pẹ̀lú kúlíkúlí kàngú wà ká tó le <laughs> kìnìún náà kìnìún náà òun náà ní egun yẹn náà wà lọ gbẹ ọ wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ fún eleven month oṣù mọ́kànlá ọlọ́run wa ni rọ ayọ̀kẹ́ fi lára balẹ̀ alọ alọ tá àfi ńlọ tá àtọwọ́dà nìkan kí ni wọ́n sẹ̀ fi wọ́n yọ láì ṣe bẹ́ẹ̀ ni ìbá ti dasẹ́lẹ̀ kápẹ́ oṣù mọ́kànlá kápẹ́ oṣù méjìlá làbá fi ṣe kí ni làbá fi ń jẹun ṣọba ti ní màn ìwà rẹ̀ ọ̀dà ọba ti ní màn ó lè gbàlejò ànábì ní máa ń gánà yóò mìíràn bíi láwọn ẹ̀yọ́ mìíràn àti falẹ̀ yóò kìrìmù dẹ́yìfà ànábì wọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó bá lálejò ọmọ sàpọ́nlẹ̀ ọmọ gbàlejò kò ní pé wọ́n fẹ́ jẹun lé àwọn ọbẹ̀ àwọn máa tètè tán kò ní sọ bẹ́ẹ̀ torí pé ilé tó bá ti gbàlejò oore máa ń wọ bẹ́ẹ̀ ilé sábà ti lé àlejò jáde orí máa ń jáde bẹ̀ nígbà tí ànábì Ibrahim gba àwọn màláìka lálejò kí ni wọ́n lọ lè ṣe wọ́n lọ lè dáná ẹran tó wà nílé wọ́n pa wọ́n gbóúnjẹ síwájú àwọn màláìka àwọn màláìka ni wọ́n wòran lórí ẹ̀yẹ kìí jẹun ní à iná òrùsílẹ̀ ìlà kaomi lóòtù ó ní wọ́n rán wa sí ìjọ ànábì lóòtù ní alọ́lẹ̀ pa wọ́n rẹ́ ń bẹ̀ níbẹ̀ ló jọ wá mọ̀ lẹ́sàlẹ́ ti bẹ́ báyìí ọ̀dà à ń fún ìyàwó rẹ̀ tí ò bímọ látijọ́ yìí à ń fún nírò pé yóò bímọ nígbà àwọn pàdéjò kí lọ wọlé ọmọ tuntun bó ṣe rí nìyẹn o ká tó wá gbé àwọn ẹbí ọkọ ẹ wọn lálejò dé ọwọ́n kò sí wọn ni wọn lè dáná ọmọ pé bẹ́ẹ̀ bá gbàlejò ọlọ́mọ ọmọ orí wá fún yẹn nídìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní mọ́nì kò lè gbàlejò torí pé gbogbo tí àlejò ọmọ jẹ pé ẹ̀yin bàbá wọn yá ọ gbogbo ẹ̀gá yìí jẹ ẹ̀wà tó òun jẹ ni kì í ṣe jẹ́ ìjẹlẹ̀ fún nígbà míì torí kó lè bá rọ̀ ọ́ lọ́rùn kí ni kó lè bá dùn ìmánì ni ìmánì lè yàn fi lọ mọ́kà bóyá bá ní ten million sí lọ́dún ní bóyá bóyá ní ọ̀tẹ̀ta ẹ̀hẹ̀ ní ìmánì ọ̀sán owó ìmánì ni máa jẹ́ kéèyàn ó tara bẹ̀rẹ̀ obìnrin tó bá ní mánì yóò borí yóò bora kò ní máa jáde lágbá káàkiri iman iman òun náà ní ìpìlẹ̀ ẹ̀sìn ẹ̀sìn láti fẹ́ gbé lọ́rùn èyàn lè wá lè lẹ́sìn láì ní iman nídìí bẹ́ẹ̀ ẹ̀dí ká gbìyànjú mójútó ìgbàgbọ́ wa sọmárìlì òun náà ní pé ọ̀kan lọ́lọ́ Allah lórúkọ ẹ̀ òun nìkan ló ti lẹ́tọ̀ọ́ sí ká máa sìn òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa pè òun nìkan ló lè sọ sí ká gbára lé ká máa wà lọ́wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ òun nìkan náà lọ́yẹ̀ ká máa tẹ̀lé àṣẹ rẹ̀ tábà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run yóò wá dọ̀rẹ́ wa alā inna awliya Allah lā khawfun ʿalayhim wa lā hum yaḥzanūn ọlọ́run ọlọ́ni alẹ́dínà àmànù ọlọ́ni láwọn tó ní ìmá nìmọ̀ sọ wọ̀kánù yàtẹ̀kú tí wọ́n tẹ̀ nípa yọ ọlọ́ láwọn mọ̀lẹ́gbẹ́ ṣọ́rọ́ ilẹ̀ àyà ti dúníyà ọlọ́wọ́ bá ní àádùn wọn nú láyé àádẹ́dùn wọn nú lọ mọ wọ́n bẹ̀rẹ̀ wọn bá nínú àánú rẹ̀ ilé wọn bá tí mo sọ yìí ọlọ́ni jọ jẹ́ sábà bí ìdùnnú fẹ́mi tí mo sọ ọlọ́ni jọ jẹ́ sábà bí ìdùnnú fẹ́yìn tẹ̀gbọ́ ọlọ́ni jọ ṣiṣẹ́ nínú gbogbo ètò wájú ìbànújẹ́ tí ń bá wa fẹ́ra ọlọ́mọsàbà wa mú kó gbogbo ètò jẹ́ ìṣòro ọlọ́mọsàbà wa mú kó gbogbo ètò náà ti ṣe tó ti dá ní ọ̀rọ̀ wa ọba jẹ́ máa lọ ètò náà ti fún wa gbà á àwa ìyàwó wa ọkọ wa ọmọ wa ẹbí wa ọlọ́mọsàṣọ الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب